السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد أدوبا فون الله سبحانه وتعالى أشياء صلاة فون صلى الله عليه وآله وسلم أتي ورالي أتي وصحابة أبي الله ما يبقى قواتي أعرأي كلهم كمساجكي وشوالا فاني níbà mo hmm. sí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam pé wal-Qur'anu hujjatun laka aw alayk al-Qur'an yóò máa jẹ́ sábàbí oríire fún ni yàní tàbá tẹ̀lé nǹkan tí ó wà ń bẹ̀ aw alayk yóò sì jẹ́ ìbàlẹ́jọ́ ọbú téèyàn bá tako nǹkan tí ó wà ń bẹ̀ ni ọlọ́run sọ pé inna hadha quran yahdi lillati hiya aqwam al-Qur'an ó máa ń tọ́ka lọ síbi nǹkan tí ó ṣe déédé jùlọ um nínú ọ̀rọ̀, nínú ìṣe, nínú àkídà àti nínú gbogbo ìgbésẹ̀ ẹ̀dá. A bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó ṣe wá nínú ẹni tó jẹ́ pé yóò máa fi Al-Qur'an ṣe um atọ́nà ilé ayé. Naam, al-qaidatu wa tasi'a. Qaida ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn قواعد التنمية آه، قواعد èyí tó máa ń jẹ́ kí tá a gbà lérò personal development pẹ̀lú ẹ̀mí wa àti pẹ̀lú àwọn ẹlòmíì níbàámu sí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam èyí tó confam fún Abu Dharr al-Ghifari pé inna li rabbika alayka haqqan ọlọ́run ọba rẹ ní ìwọ lórí rẹ wa inna li nafsika alayka haqqa ìwọ náà ní ìwọ lórí ara rẹ bákan náà wa inna li zawrika alayka haqqa àwọn tó wá jẹ àwọn tí wọn wá bẹ̀rẹ̀ wò sílé wọn ní ìwọ ní orí rẹ eléyìí túmọ̀ sí pé alislam ẹ̀sìn islam ẹ̀sìn tó recognize hakku ni hakku wa right wa lórí ara wa. bákan náà ráìtì wa pẹ̀lú àwọn ẹlòmíì àbí lórí àwọn ẹlòmíì إن شاء الله تعالى القاعدة التاسعة في أما إكزامين ليني أني قاعدة ولا تمنن تستكثر ولا تمنن تستكثر أري لي نصرة المدثر إبعت الله سبحانه وتعالى tó ń sọ fún anábì sallallahu alayhi wa sallam pé wala tamnun meaning I do not give to gain more inú kọ́ídà tó máa ń jẹ́ kí ìsẹ̀mí ayé kó nítumọ̀ tó sì máa ń jẹ́ kí àlàáfíà kó wà ní àárín àwùjọ òní kọ́ídà yẹn wala tamnun tastakthir mọ́ṣúrì pẹ̀lú àníyàn pé o fẹ́ gba èyí tó jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ yorùbá sọ pé àrùn ni oore látàmúnú testexia alukuran ní tí wọ́n bá fẹ́ ṣe oore tiẹ̀ má ṣe láti fi wá èyí tó jù tó ṣe lọ <clears throat> gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe kéèyàn ṣe lórí ikhlas lórí sincerity pé ok nǹkan yìí mo fi ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ni innama nut'imukum liwajhi llah la nuridu minkum jaza'an wala shukura olúwa ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n máa sọ fún àwọn èèyàn pé innama nut'imukum liwajhillah ní tá a fi ń fìdí torí pé àwọn wà ojú Ọlọ́run ni torí pé àwọn wà ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ni la nuridu minkum jaza'an wala shukura àwa lọ́dọ̀ yín ẹ̀san àsìwá ọpẹ́ wala tamnun testexia mm. má máa offer nítorí pé ìwọ náà expect nítorí pé ẹni tí kò bá apply principle yìí <clears throat> yóò mọ wà offended lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé jáníbù títí wa ìlú kan wa kò kí ń ṣe jáníbù àwọn èèyàn eléyìí tá a bá gbọ́ yé á ní rest of mind ìkan náà sálàfin sọ́ọ́lẹ̀ wọ́n ló máa ń sọ fún ọmọ rẹ̀ yìí pé ìdá sẹ́lìmọ̀ ànásùmín táwọn èèyàn tán bá là lọ́wọ́ tiẹ̀ wọ́n là lọ́wọ́ rẹ̀ kí ni tùmí kí wọ́n là lọ́wọ́ ẹ̀ o ṣàbòsí ẹnìkan o bà ẹnìkan jẹ́ ìdá sẹ́lìmọ̀ ànásùmín ká táwọn èèyàn bá là lọ́wọ́ rẹ̀ taburú tí ò bá tàtọ̀dọ̀ rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ àwọn èèyàn ó ní fàlàlàkà ó ní kò ń ṣe ráìtì rẹ̀ and tẹ́sílámà nínú kí wọ́n là ní ọwọ́ wọn so tó túmọ̀ sí ni pé kọ́ídà tí mùsùlùmí fi máa operate nínú relationship wa pẹ̀lú àwọn èèyàn ò ní pé fa innama alayhim ma hummilu wa alayya ma hummilt èyí tí àwọn bá ṣe àwọn ni wọ́n àkáǹtì fún lọ́dọ̀ ọlọ́run ọba ní tẹ́mi bá ṣe èmi ni màá àkáǹtì tá a bá lè dé pẹ̀lú ara wa báyìí láàrin ọkọ àtìyàwó la tamnun tastekthir in tó bá offer má expect more nam ó lè wà abnormal but nǹkan tá à ń sọ ni pé lè tẹ̀mí àti nafs fún personal growth tó bá jẹ́ pé expectation èèyàn tí ò bá ti pọ̀ based on ní téèyàn lè offer àbí based on one's sacrifices kò ní mọ̀ sí problem. Ní bá kù ní deficit èyí ò lè overlook ẹ̀ so ọlọ́ọ̀bá sọ fún anábì wa sallallahu alayhi wa sallam nínú alukur'an pé wala tamnun tastaqsir meaning do not give to gain more mọ́tọ̀ rẹ̀ kó lè gba àlékún àwọn afọ́nìmọ̀ tafsir wọ́n ṣe àlàyé oníranran lórí àyà yìí so màá kàn mú àlàyé bíi márùn wá briefly gẹ́gẹ́ bó ṣe wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ibn Jarir at-Tabari wọn ni Ibn Jarir at-Tabari alayhi rahmatullah wọn mú àṣàrò wà lọ́dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu ìpè kọ́wùlù wala tamnun tastakthir ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó sọ yìí pé la tamnun mọ́tọ̀rẹ̀ tastakthir lẹ́tún fi ń wá àlékún wọn tu'ti atiyatan tiltamisu biha afdala minha má fún àwọn èèyàn ní nǹkan lẹ́ni tó ń wá pé kán fún ẹ ní èyí tó dáa jùlọ ìgbé tá bá ti fún yẹn ní nǹkan in hope àbí anticipation pé kó fún wa léyìí tó dáa jùlọ tí ò bá fún wa ní kankan kọ báwo la ti fẹ́ ṣe tá bá fún àwọn èèyàn ní respect tá bá fún wọn ní regard ló jẹ́ pé ẹni tí ó ní làákàyè jùlọ òun lẹni tó bá máa ń place àwọn èèyàn properly táwọn èèyàn tí a bá respect tá a bá sacrifice kan fún wọn ẹ jẹ́ ká ṣe based on pé a fẹ́ gba ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run àbí based on pé àwọn ènìyàn deserve Tori torí pé wọ́n lè pay our back equally tán bá ti wá ṣe ẹ̀tọ́ tí wọ́n fún wa àní ní problem tó bá pé ìgbà tá a wulẹ̀ ń ọ̀fà tá à ń ọ̀fà ti ní láníyàn pé a fẹ́ fi a fẹ́ fi gba إيه، ولا تمن تستكثر ابن عباس رضي الله عنه ولصقي لا تمن تستكثر كنت مصيبي لا تعطي عطية تلتمس بها أفضل منها مفهوم يعني كا لأن دونك يكفي إيه، كفواني èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ fún wa ní application rẹ̀ nínú application rẹ̀ òun ni àríbà gbogbo alamọ̀ pé àríbà haram. nǹkan ẹyọ kan anábì lè fún ní méjì padà ẹ wo lábá oko tí ó yà nábì ní ràkúnmí nínú àdìsí Bukhari ìgbà tó fẹ́ gbà padà wọn ò rí ràkúnmí tó ṣe déédéé ràkúnmí rẹ̀ lọ́jọ́ orí èyí tó jù lọ ni wọ́n rí arábìnrin ẹ̀ fún ní èyí tó ju títí ẹ̀ lọ yẹn anábìnrin ni fa inna ahsanakum qadaa anábìnrin ẹni tó dáa jù ní sísan gbèsè òun náà ni ẹni tó bá ń fún àwọn èèyàn ní tó dáa ju nǹkan tí wọ́n yá lọ tàbá wàá mọ̀ pé ok ẹni tó dáa jù ní ẹni tó ń san gbèsè òun náà ni ẹni tó ń fún àwọn èèyàn ní tó bẹ́tà nǹkan tí wọ́n yá padà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìgbà tó fẹ́ rìtọ́ọ̀nì tí wọ́n yá ó bẹ́tà so now kí ni àǹfààní tó wà níbi eléyìí eléyìí dà tó bá jẹ́ choice ẹni yẹn bọ̀ tó téèyàn bá ti gbé sọ́kàn kó tó di pa fẹ́ni yẹn ní opportunity yẹn yóò ti kó sábẹ́ wàlà tamnun testexia ó túmọ̀ sí pé a pé tí n bá yá lówó yìí ó likely ẹni tí mo láìkẹ sí nìyẹn tó bá fẹ́ dá padà yóò fi nǹkan yóò ti fi appreciate eléyìí tí kò sábẹ́ àríbá pẹ̀lú níyà yẹn pẹ̀lú níyà tí yàn ní o ó ti kó sábẹ́ àríbá wala tamnun tastakthir bẹ́ẹ̀ náà ni mùjámálà <clears throat> tó máa ń wà láàrin àwọn èèyàn so mùjámálà ò ní pé ká máa ká máa ká máa pọ́nra ẹni ẹni tó bá pọ́n ẹnìkan ní téèyàn bá deserve nínú àpọ́nlé nìkan fún ká má rò pé torí pé àwa pọ́n òun náà gbọ́dọ̀ pọ́n àwa náà not everybody ló máa ń ló máa ń ló máa ń juwọ́ lẹ̀ fún pé eh, lágbájá ó ti yìn mí fún ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíì ka bó ṣe ń yìn kó waste of time kò appreciate ẹ eléyìí sábà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́lọ́mọ kí ẹlòmíì ní sọ ó kí fún ten minutes òun ò pé òun ò rìn ń sẹ́ tó tó bá di pé òun bá fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ tó kàn ní ẹ gan sheikh wa jazakumullahu khairan tó ń bọ̀rọ̀ lọ wọn ni kò fẹ́ ní ẹni respect to deserve yóò máa fa yóò máa fa problem but tó bá pẹ́ initially tó bá pẹ́ bó ṣe feel pé o fẹ́ recognize ẹ̀ tó yẹ bó ṣe tó lórí ọkàn rẹ̀ náà nìyẹn kò ní sí problem wala tamnun testexir má máa fún àwọn èèyàn ní nǹkan pẹ̀lú àníyàn pé o fẹ́ gba èyí tó pọ̀ ju èyí tí wọ́n ọ̀fà lọ. So tẹ́lẹ̀ bá ti wà lọ́kàn èèyàn, ó máa ń ba àlàkọ́ọ̀tì, ó máa ń bà á jẹ́ òun ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkan náà Salaf tí mo sọ, pé idha salima an-nasu minka falaysa laka aw fala laka an taslama Táwọn èèyàn tí wọ́n bá là lọ́wọ́ rẹ, kò pọn dandan kí wọ́n là ní ọwọ́ wọn. nam alkọ́ọ̀lù sáàmì ọ̀rọ̀ ẹlẹ́kejì tí alimami Al-Qurtubi tí wọ́n sọ pé wàlá tẹ́mùnì tẹ́kítẹ́kítẹ́r wọn nínú túmọ̀ rẹ̀ òun náà ni pé làtàmùnù amẹ́lẹ́kà làrọ́bìkà tẹ́kítẹ́kítẹ́r má máa ṣe iṣẹ́ olóore fọ́lọ́hún ọba lẹ́ni tó jẹ́ pé yóò máa wò pé ó ti pọ̀ hmm, lára náà ni ó túmọ̀ sí pé èèyàn ò lè ṣe too much sí sàkání ọlọ́run wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu indallah ló jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́run bá ń sọ nípa àwọn olùgbàgbé òdodo ọlọ́run bá nínú suratu sínú suratu suratu Nur ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú suratu al-Mu'minun ọlọ́run bá ní àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n ń ṣe وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون ọkàn wọn dẹ̀ wà nínú ìpayà pé àwọn ó padà sí ọdọ ọlọ́run ọba nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó sáyà yìí kalẹ̀ wọn ní ìyàwó Aisha radiyallahu ta'ala anha pé ọlọ́ba nàbà Muhammad pé àwọn tí ń ṣe tán máa ń ṣe àwọn tán máa ń tán tó pé ti náà wà nínú ṣé n tó sí tó pé ó ń ṣe ó ń jalè ó ń mọtí anábìíní láà ya binta Siddiq ìrẹ Aisha kò rí bẹ́ẹ̀ o nítọ́lọ́ bá ń sọ òun náà ni ẹ̀ tó jẹ́ pé yusalli wa yasumu yatasaddaq ó ń gbààwẹ̀ ó ń kírun ó ṣe sàárà wa yakhsha alla yataqabbala min tẹ́rù tí wọ́n ń bá pé kọ́lọ́mù mọ̀sálá ìgbà lọ́wọ́ òun lọ́lá fi sọ nínú àyà tẹ̀lé pé ulaika yusari'una fil khairat irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ó máa tẹ̀síwájú ní gbogbo ìgbà lórí dáadáa ni ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn má fi rò pé òun ti ṣe enough sísàkánì ọlọ́run ọba nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí mò ń tẹnu mọ́ àwọn afa wọn ni inna Allah ta'ala akhfa alhassanata almujiba ọlọ́run bá mọ̀ọ́mọ̀ fi iṣẹ́ olóore tá a ṣe tí ó fi yọ́nú sí wa ọlọ́run fi pamọ́ kò fi hàn wá nínú iṣẹ́ lè allah yustahana bi hasanatin ká má bàa fi dáadáa kankan wọlé Ànábì ní la tahkiranna min al-ma'rufi shay'a Ànábì ní ẹ má fi iṣẹ́ olóore kankan ẹ má fi tàfàlà ẹ má fi jìtá ẹ má fi wọlé ìtumọ̀ ẹni pé ẹ mọ̀ fojú commonize iṣẹ́ olóore kan ìmọ̀ ó lè ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí wọ́n wò yí pé kò wúlò yẹn tó bá padà sóore fún ọlọ́run bá subhanahu wa ta'ala lè padà forí jiyàn ó lè padà léèyàn kún ní dáadáa ẹ wo àdìsí Anas bin Malik nípa àwọn ọmọ ìyá méjì lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam sọ pé ìkan nínú wọn ya'ti an-nabiyya wal-akhar yahtarif ẹnìkan nínú wọn wà lọ́dọ̀ ànábì ẹnìkejì òun máa ń lọ bí iṣẹ́ fàṣákà muhtarif akhahu ila nabi sallallahu alayhi wa sallam èyí tó ń ṣiṣẹ́ tó ń lówó yẹn tó ń rówó wà lọ complain nípa ọmọ ìyá rẹ̀ kejì fanabi wa muhammad sallallahu alayhi wa sallam gbígbà tó jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn ó ti ó ti kún lójú ìgbà tó wá sí fanabi wa muhammad pé èmi nìkan ni mò ń ṣe wàhálà táwọn méjèèjì ń jẹ anabi ni la alaka turzaqu bihi la'allaka turzaqu bihi anábì ní o mọ̀ bóyá torí títí ẹ̀ ba bá fi ń bùkún ẹ̀ wala tamnun tastakthir ní tèèyàn bá ń ọ̀fà níṣẹ́ olóore kó má kóyàn lójú torí pé èèyàn ò mọ èyí tọ́lọ́wọ́n ọba ó lò nínú àwọn aṣẹ́ yẹn tí ó fi sàánú èèyàn àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní nínú wala tamnun tastakthir ò eléyìí bákan náà alqawlu thalith wọ́n ní application ẹlẹ́ẹ̀kẹta fọ́rọ̀ yìí ó ní pé la tad'uf an tastakthira min alkhair eléyìí náà pọ̀ eléyìí náà súnmọ́ kàtà sọ má lẹ̀ láti máa pọ̀ ní iṣẹ́ olóore just like uh, eh, anabiwa sallallahu alayhi wa sallama nígbà tí ah, nígbà tí àwọn aisha ń sọ pé ma'adha takalluf owó ojúṣe ọlọ́run ọba kí ló fà tí wàhálà rẹ tún pọ̀ tó báyìí waqad ghufira laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ọlọ́run bá ti fún ọ láṣọránsì pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ èyí tó tún ṣẹ̀ òun forí ẹ̀ jìn kí lóò anábì sọ anábì ní awala akunu awala uhibbu an akuna abdan shakura anábì ní sẹ́kọ̀ sí ní wo èmi náà kí n máa dúpẹ́ fọlọ́run tó túmọ̀ sí ni pé gbogbo nǹkan tí èèyàn bá ọ̀fà síwájú ọlọ́run ọba kí ẹ má jẹ́ kí okun yàn ní ojú almuhim nínú alqaida nínú principle tèmi onípe látam non testexir ìtumọ̀ ẹni pé kọ́dìmọ̀ ayáǹbarì ó ní nǹkan tó bá yẹ kí wọ́n ọfà ọfà rẹ̀ wala tantadir min ahad má expect from ẹnì kankan ẹni tó bá lo ìgbésí ayé báyìí the little tó bá rí lọ́dọ̀ àwọn èèyàn yóò appreciate ẹ̀ but tó bá yẹ pé a bá wọ pé a ṣe dáadáa àwa náà deserve nǹkan báyìí yes i deserve ẹ o ṣẹ̀gbọ́n nǹkan tá à ń sọ ni pé a fẹ́ train ọkàn wa yes a máa deserve pé respect is reciprocal to whom much is given much is expected yes flow tó wà expected nìyẹn but nígbà míì tí ò bá wá báwo la ṣe fẹ́ tírèènà ọkàn wa ní ti kọ́ ìdá yìí ní ṣe pẹ̀lú nìyẹn wala takhun man khanak anábì ní ẹni tó bá jàǹbá rẹ̀ wọ́n má jàǹbá rẹ̀ idfa billati ya ahsan èyí tó bá da ẹni kí wọ́n fi san padà fẹ́ni tó ṣe àìdá tó jẹ́ pé dábàá wọn àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallama a rí application principle yìí application aya yìí a rí <clears throat> ní ọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹwà arákùnrin tó wá bá nàbí pé òun láwọn family members ó máa ń ṣe dáadáa sí wọn wọn máa ń hùwà bàjẹ́ sùn ó máa ń ṣàmójúkò àwọn máa ń àwọn kì í ṣe é fóun ó máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fẹ́ ṣe pẹ̀lú òun kí lóun anábì sọ fún un anábì sallallahu alaihi wasallam sọ pé tó bẹ́ẹ̀ kó bó ṣe ṣe yìí ló ṣe rí lam yazal min Allahi dhahirun ọlọ́run ọba subhanahu wa ta'ala ò ní yé máa kún ọ lọ́wọ́ lórí wọn máa dùn tà àlàáfíà lè káwọ́ ká máa kọ́ àlù lókùrú ìgbà tó bá ti change ní tó túmọ̀ sí ni pé anábì sọ pé yes ní tó yẹ kán ṣe expectedly ó ní pé kán pè rẹ̀ pẹ̀lú pẹ̀lú tí wọn náà tó ọ̀fà but tán bá ti ṣe bẹ́ẹ̀ látàmùn tastakthir látò ti ṣe é án mọ̀ntẹ́dìrán afdọ́làmínú má offer nǹkan in hope in anticipation pé in anticipation pé wàá gẹ̀ẹ́tì in tó dáa jùlọ in return so eléyìí in tí ó máa lead fún in tí ó máa bí fún wa òun ni cut ọ̀rọ̀jà aninas kéèyàn gé hope rẹ̀ kúrò nínú àwọn èèyàn torí ìjọ tí disappointment tó bá fẹ́ wá yóò fi lè mọ níwọ̀nba in téèyàn lè accommodate tàbí kò fi ní jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan àbànújẹ́ fún èèyàn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ however jánìbù tá a ti ń sọ̀rọ̀ ò ní jánìbù ara wa kò ń ṣe jánìbù pé káwa wa normalize nǹkan yẹn pé kéèyàn fún wa ní respect ká má fún padà kéèyàn ṣe dáadáa sí wa ká má ṣe dáadáa sí padà kéèyàn sì sacrifice fún wa ká má ní sacrifice kankan tá a fẹ́ ṣe padà no jánìbù be justification fún attitude yẹn kọ́ ni à ń sọ jáání bu pé káwa train ara wa láti receive ẹ ni ti example tó máa jẹ́ kó clearance wa ẹ̀wọ̀n kan tánàbí sallallahu alayhi wa sallam ẹ̀wọ̀n kan tó sọ anábì sọ pé àwọn obìnrin àwọn ni wọ́n pọ̀ nínú náà nítorí pé kí ni takfurna al-ashir wọn kì í appreciate àwọn dáadáa tó kọ́ wọn bá ṣe ìgbà tán níbi wá fẹ́ train àwọn ọkùnrin kí ló sọ ó ní fa ìnàkà eré ọkùnrin lọ́wọ́ àsáǹt ilà ìdáhùnà dàr tó bá fi gbogbo ilé ayé ẹ ṣe dáadáa sí wọn ó ní fatek dọ́bù lọ́gọ́dbà ó fatek dọ́bù yẹ́wọ́mẹ́ni alọ́gọ́dbà ọjọ́ kan sínú bí ní fatakul yóò sọ pé wallahi ma ra'aytu minka khayran qattun mo fi ọlọ́run bá búra mi rí dáadáa lára rẹ̀ rí nísọkùnrin bá gbọ́rọ̀ ilé ó dẹ̀ mọ tó ń ti ṣe ní sacrifices fún irú ìyàwó bẹ́ẹ̀ dáadáa tó ń ti ṣe sí i ó wá gbọ́ pé kí lè tiẹ̀ rí ṣe náà so títí ẹ̀ tó bá ti lo kọ́ìdà làtàmnún testexir innama nut'imukum liwajhi Allah àwòlẹ̀ tí màá náà tó bá ti sọ́kàn pé èyí tá a ṣe a ṣe nítorí ọlọ́run ni ọlọ́run ni ó fún wa lẹ́san kì í ṣe hàn personal development ṣe nìyẹn wà fún bọ́ kì í ṣe justification fóbìnrin kọkọ rẹ sọ fún masala pé àsọsì ah, yẹ kó máa ṣe báyìí kó ní ẹgbẹ́ lecture ni ebi àti ní kẹ́ máa expect kẹ́ máa expect jù from anybody no tó pé àdìsí tó apply sóbìnrin yẹn náà ń bẹ anabi wa sallallahu alayhi wa sallam anabi ni la yanzuru allahu ila imra'atin لا تشكر لزوجها وهي لا hiya la tastaghni anhu anábìnrin ọlọ́run bá wò ní wo obìnrin kan ìtumọ̀ ẹni pé irú ẹni bẹ́ẹ̀ ẹni yẹ̀yẹ́ ẹni yẹpẹrẹ ní lọ́dọ̀ ọlọ́run obìnrin wo èyí tó jẹ́ pé la tashkuru li zawjiha obìnrin tí ò kí n appreciate ọkọ ẹ̀ wa hiya la tastaghni anhu bákan náà kò tún ní kò lè dáyé ṣe without without ọkọ ẹ̀ tóun ti bẹ́ẹ̀ sì ni kò ní appreciate nǹkan tí ọkàn ń ṣe ń lọ jẹ́ kí n balance ẹ̀ bẹ́ẹ̀ yẹn pé tábàsílẹ̀ la tamnu testexir ìtumọ̀ ẹ̀ òun ní pé káwa train ọkàn wa láti rí pé ìdá sẹ́lìmẹ̀ náà sùn mí ná táwọn èèyàn bá là lọ́wọ́ wa fàlẹ́ ìsàlánà ànásílámà minhum a lè má là lọ́wọ́ wọn nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa àwa láṣẹ láti ṣe dáadáa ni a lè kọ̀ǹtró pé káwọn náà ṣe dáadáa kò síyẹn ní kò síyẹn ní kí a ti wá lọ́jọ́ kí n sọ pé pírọ́sìpù tá a máa fi báwọn èèyàn lọ ni pé fa inna alayhi ma hummil wa alayya ma hummiltu ìtọ́lọ́wọ́n ọba ní tí ó bí yóò bí òun antum bari'una mimma a'mal ẹ̀yin n tí mò ń ṣe níṣẹ́ kò kàn yín lọ́dọ̀ Ọlọ́run bákan náà wà ánàbàrí mimma ta'malun ní tẹ̀yin náà ń ṣe ní tèmi náà ń ṣe kò sí lọ́rùn tiyín náà so tíyàn bá lè mọ̀ yẹn pé yes èyí tọ́lọ́run mi lèmi ṣe yẹn èyí tí pátánà mi ṣe òun Ọlọ́run bó a sábà rẹ̀ lórí rẹ̀ tábàlélẹ lóyè pèsè wà nínú ọkàn wa dáadáa a ní kàn máa kọ́ ti táìsì pẹ̀lú àwọn èèyàn anyhow nítorí pé a wà disappointed pé ẹ wo lágbájá nígbà tó ń ṣe dáadáa mo dúró tì í nígbà tèmi kò dúró tèmi látàmúnà testexia ọ̀rẹ́ mi báyìí èmi protect ẹ̀ nígbà tí mo dọ́rọ̀ rúmọ̀ báyìí ó dìbí tèmi kò lè protect mi kò tiẹ̀ find out òun náà ṣì gbà ó succumb sí irú gbogbo irú àwọn blackmail yẹn látàmúnà testexia. so téèyàn ò you ti expecting much from people inshallah ta'ala disappointment in yóò money in ní ìwọ̀nba wasallallahu wasallam wa barak ala muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. السلام ورحمة الله وبركاته الحمد لله اللهم بارك وبارك K'Ọlọ́run kó rọ̀ wá lọ́rọ̀ láti lò ó gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ ọ yìí. Lílò rẹ̀ ó ṣe pàtàkì ju gbígbọ́ lọ. Tó jẹ́ pé àfáà máa ń fi rinlẹ̀ fún wa náà. Ẹni tó bá mọ̀ níwọ̀nba, tó sì dúró tíwọ̀nba tó mọ̀ tó ń lò ọ̀gá ni fẹ́ni tó mọ púpọ̀ tí ò lò So lílò ẹ̀ náà, à ń pé kó ṣe ní ìrọ̀rùn fún wa, kó jẹ́ kó lè máa ṣàǹfààní níbi tá a bá ti bùkátà rẹ ọlọrun kó gbà lẹsìn fẹni kọọkan nírọlẹ lónìí inshallah tá bá kí juma tán iftar program tí a sọ send síta òní ni a ó ṣe twenty seven ó jẹ first edition fún monthly program wa tá a máa ṣe ní center wa so ilé ọlọrun tún fi àánú ìkẹwàá gbọ sínú oṣù ramadan so a ṣe lónìí a retí kọlọrun kó ṣọ àdóṣù àtúnṣe náà a máa ṣe lọ bẹẹ so a máa broadcast ẹ níbí báyìí náà kọlọrun kó dá ọ sí gbogbo àníjọsìn fẹni kankan ká lọ jẹ sáré báyìí kọlọrun kó gbàjọsìn so fáwọn ìtàn lọrùn lẹbìrì kẹlọ láàyè.